àtùpó olóko mo fẹ́ ránṣẹ́ mo fẹ́ gbìyànṣẹ́ àtùpó olóko mo fẹ́ ránṣẹ́ ọgbọ́ngbọ́n tí mo dájú wájú olódùmarè pọ́ngbọ́n tí mo ṣàtùpó ó yá sínú ẹ̀ fún olódùmarè kedere. àtùpó olóko ọ̀rọ̀ àwọn ismail fúlàní tí wọ́n ń lé èèyàn lù káàkiri yìí hmm, tí wọ́n ń lé èèyàn lù káàkiri yìí àtùpó olóko ǹjẹ́ ní yọ kan ọmọ Yorùbá yọ kan ọmọ Odùduwà bí tó bá gbé yọ kan wọn sínú fúlùmọ́ rẹ̀ kéré yọ kan ọmọ Odùduwà ọlọ́mọ ṣàánú wa ṣamọ̀nà wa o àtìkù olókùn ọ̀dà odidi ìlú ní ọkàn ni sínú fọlọ́dúnmarè lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kì í ṣèlú orí kò ní ọkàn jíjọ́ tó kojú òsì ìlú ni yọ kàn ìlú ni yọ kàn odidi ìlú odidi ìlú àtùpọ̀ olókoòwò ọ̀dà ṣé yọ kàn oríko tó bá yẹ pé yọ kàn oríko sínú fọlọ́dùmarè oríko tiẹ̀ nítumọ̀ àtùpọ̀ olókun ọ̀dà ibi tí ó kàn kí wọ́n máa múra lẹ̀ ká lè múra ká lè gbáradì Ọ̀ṣun state ẹni kó múra lẹ̀ sínú fọlọ́dùmarè kedere Ọ̀ṣun state. Hmm kò sí ní tọ́ Ọ̀ṣun state kọ́díṣìnì àtúkúrú òun ò lè wọ́sùn state Ọ̀yọ́ state ní kó múra lẹ̀ Ọ̀yọ́ state kò sí ní state Ògùn state ní kó múra lẹ̀ Ògùn state kì í ṣe Ògùn state àtúkúrú òkun o Lagos state ní kó múra ẹ̀yin ọmọ Odùduwà Lagos state ẹ má jẹ́ àsùn o wọ́n bá sì wá ẹ̀já pè nírọ́ hmm, Lagos State ní mission wọn o Lagos State ẹ̀yin ìjọba hmm, ẹ̀yin olórí ẹ̀yin adarí wa ẹ̀yin ọba lọ́ba hmm, ọ̀rọ̀ rẹ o tó bá wà ẹ̀já pè nírọ́ eh, aṣọpa wí ti wa kò jù bá ń lọ Lagos State ìdààmú ò ní dé bá wa o òfẹ̀mí òfarò ní dà wá àtùpọ̀lọpọ̀ solution tí wọ́n fi ní ráyè wọbẹ̀ tí wọ́n fi ní rọ́wọ́ mú bẹ́ńbà wọbẹ̀ gan àtùpọ̀lọpọ̀ ǹjẹ́ ní ogun? ńlọ́ràn oògùn oògùn ní kámúra oògùn ní kásà kì í sọ̀rọ̀ oògùn àtùpọ̀lọpọ̀ amúlẹ́sàn tó dáa irin ká wá ní Lagos State